welcome to Toyeen Talks. Bukky Jesse, she's out. Nípa kíni? Nípa Mohbad problem náà ṣì ni justice for Mohbad. Ó sọ̀rọ̀ nípa gift tí wọ́n fún bàbá Mohbad. Ó sọ̀rọ̀ nípa àwòmí tó jáde pẹ̀lú ọmọ. Ó dẹ̀ tún sọ̀rọ̀ nípa not spending the other one. Okay, ẹ máa gbọ́ nínú lọ́dà láti ọ̀dọ̀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 kí ló dé tí DNA fi difficult fún ẹ just for posterity if not for nothing for posterity to judge everybody tó sọ pé ọmọ yìí ń ṣọmọ Mohbad that is why you have to do that DNA ṣùgbọ́n ò wá ṣe DNA yẹn ò wá bọ́ sórí chat lánàá just because o ti rí pé àwọn èèyàn celebrate bàbá yẹn àwọn èèyàn congratulate bàbá yẹn ṣé wọ́n gbàdúrà kó bímọ kó má ra àánú gbà ni mo bí ẹni wùn mí ṣé o gbàdúrà láyé ẹ kò bímọ kò tọ́jú ọmọ kò jìṣẹ́ jìyà lórí ọmọ yẹn kó bá wàá ràánú gbà lórí ọmọ yẹn ìjọ tí bàbá yẹn bá ti ń ràánú gbà ìjọ tí bàbá yẹn bá ti ń ráwọn tó ń support ẹ wà á ti bọ́ta bó o ṣe chaati wà á gbé ìyá Mohbad kó bọ́ta kó lọ sọ̀rọ̀ against bàbá yẹn bó o ṣe yẹn o wá gbé Liam lánàá o wá gbé dání wá ń ṣe dependable dependable God you are so fake you are fake from the pit of hell. So fẹ́ gbọ́ kó lọ kó gbogbo àwọn ọmọ àtẹ̀yí tó ti bí àtẹ̀yí tó ti bí kó kó wọn jọ kó má sun ẹ̀jẹ̀ báyìí I cannot have pity for you until you tell me what killed Mohbad. You cannot tell me you don't know. I thought your coming out yesterday. today will be for you to tell us what led to Mohbad's demise. But reverse was the case. You brought that child out just to manipulate, just to manipulate people emotionally. It cannot work read my lips it cannot work kó má sún ẹ̀jẹ̀ sẹ́ kó má it cannot work wumi kò lè work all what the world wants from you is to come out and tell us your truth about what killed Mohbad immediately you saw that man celebrating people rejoicing with him nǹkan tó jẹ́ kọ́mọ ẹ ṣe fún èrè ọmọ bàbá yìí jìṣẹ́ ó jìyà lórí ọmọ ẹ̀ ó jẹ́ kó dìde kó kó dìde kó jèrè ọmọ ẹ̀ ó pa ọmọ ẹ̀ láìpẹ́ ọjọ́ ó tún mú ọmọ twenty six years old ó sọ pé ọmọ twenty six years old ní will ìwà tó lórí burúkú lọ́yà ọ́ní lọ́yà náà gan du ẹ aṣẹ́wó àṣànà àwọn obìnrin tó máa ń fòbò gba awé wọn káàkiri nìyẹn bàbá ọmọ ọlọ́mọ kú ẹ pé bàbá ẹ pè ya ó wá pé lọ́yà ó pàfà kí ni ìtumọ̀ lọ́yà tàfà ṣe bẹ́ẹ̀ àwọn olórí búkọ wá jáde lánàá wọ́n sọ pé àwọn management who are the people that call themselves management tẹ sọ pé ẹ ń debunk nǹkan tó sọ pé Mohbad ẹ mú tán print ẹ sí print Mohbad tó jẹ́ pé òun ló sign first first petition tó send sáwọn ọlọ́pàá ìgbà tí Sam Larry ń nà ẹ lọ wo signature Mohbad ń bẹ̀ yẹn Mohbad ló sign ẹ̀ passport Mohbad Mohbad ló sign Naira Marley house Mohbad ló sign kò tán print láì ṣe pé ó ní dementia Hello? Hey, hold on. I'm Antawa, hold on. Kí ló ń Hold on, please. Up. Hold on. Call it Èkó ni. Kí ló ń ṣẹlẹ̀, Antawa. Okay, I share video everything. Kaja jẹ́ Share back rí. Ṣé ẹ gbàgbé ṣe video gbogbo ẹ kẹ́ send sí mi kẹ́ tó lọ gbé fún cargo. Okay, ẹ ṣé. Ẹ ṣé bàbá. mo wà lórí video live chat ni yẹ máa bá yín sọ̀rọ̀ later tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ bá mi sọ̀rọ̀ sórí fóònù tí mo fi pè yín yẹ bye bye ẹ ṣé. ṣé nǹkan tí mo sọ yé ṣé nǹkan tí mo sọ yé ìgbà tá a sọ Mohbad ọmọ twenty six bàbá yẹn dẹ̀ sọ ó lóun go òun go lè kọ will ẹ̀yin olórí búkọ ọmọ olórí búkú tó yẹ pé ìyá yín ò gbọ́jú mọ́ bàbá yín ẹ̀yin aṣèrè ọmọ àlè tó yẹ pé ọ̀dọ́kọ ni many of you ẹ bẹ̀rẹ̀ sí bú bàbá yẹn ẹ sọ pé ṣó lówó ni tó fẹ́ ṣe will ṣó lórí burúkú nìyí ni ṣé tó bá jẹ́ pé ọmọ ọ̀tẹ́dọ́lá dádì mi ọ̀tẹ́dọ́lá nǹkan kò ní ṣe àwọn ọmọ yín nǹkan kò ní ṣe àbúrò mi kúpì nǹkan kò ní ṣe tẹ́mì nǹkan kò ní ṣe ẹ̀gbọ́n wọn ọlọ́run á bá mi dá wọn sí tó bá jẹ́ pé ọmọ olówó má jẹ́ kí lọ́mọ ọ̀tẹ́dọ́lá tó bá jẹ́ pé ọmọ olówó ní Mohbad tó kú ṣọ́ọ́bí olórí burúkú yìí dá kẹsàn pé ọmọ yẹn jọ ọmọ yẹn jọ Mohbad kí Wùnmí má ṣe will because olórí burúkú ni ẹ máa máa bọ owó ẹ máa máa celebrate owó ẹ ní celebrate àlàáfíà nǹkan tí mo ṣe máa ń bí mi nìyẹn nǹkan tí mo ṣe lè tí mo ṣe lè align pẹ̀lú many of you nìyẹn nǹkan tí ìwà tí gbogbo yín dẹ̀ tèkì nínú ọ̀rọ̀ Mohbad àtẹ̀yìn tẹ̀ ń bá mi sọ̀rọ̀ gan ó ti jẹ́ kí ó ti jẹ́ kí n mọ irú bí ṣe máa sá fún many of you ṣé tí Mohbad bá jẹ ọmọ olówó táwọn bàbá ẹ sọ pé àwọn need DNA ta ni bàbá làyà lákú bàbá làbàbá gbogbo yín tẹ bá sọ pé wọn ní ṣe DNA yẹn ẹ sọ fún mi but just because the man is poor ẹ jẹ́ jẹ́ kí n sọ fún yín èdè ńlá rí kò sẹ́ni tó mọ̀la ṣe káwọn olówó tẹ̀ ń pọ́nlé tẹ̀ ń celebrate yẹn ẹ ti mọbi tán dé ṣe rí ẹni tó fojú di ẹni tó fojú gbàgbé ẹni tó tẹ̀ ń pè ní olóṣì tẹ̀ ń pè ní tálíkà yẹn ẹ jẹ́ kí n sọ fún yín ẹ tí mọ kan ẹ tí mọ bọ́lá ṣe máa yí ìtàn ayé ẹ padà lọ́la never underestimate the work of God never write anybody off in your journey of life kò sí bí tẹ́ mọ̀ bí tẹ́ máa ti téèyàn máa dé lọ́la never say never tó bá jẹ́ ọmọ olówó ni Mohbad tó bá jẹ́ ọmọ olówó ni Mohbad ẹ̀yin olórí burúkú tẹ̀ ń castigate bàbá Mohbad yìí ṣé ẹ máa sọ pé kéwùn mi má ṣe DNA ṣé ẹ máa sọ pé bàbá olówó yẹn ló pa ọmọ ẹ gbogbo yìí máa gbé ṣépè ni tó bá jẹ́ pé Mohbad ni Wùnmí wá kú lọ́wọ́ ẹ̀ lọ́jọ́ tèmi Mohbad yìí wà lẹ́wọ̀n o the fact pé gbogbo èèyàn ti rí pé Mohbad kan ló pa Mohbad yìí máa wà lẹ́wọ̀n just because he's a guy ṣẹ́rí mo máa ń sọ ṣẹ́rí Nàìjíríà ṣẹ́rí ọlọ́run ìlú tó bá da ọlọ́run máa fún wọn lólórí tó da tí ò ní fìyà jẹ wọn ṣe rí ìlú títí títí wọ́n bá jẹ́ olórí burúkú tó jẹ́ wèrè tó jẹ́ pé they think through their anus they don't think with their with their common sense with their HQ they think with their emotion wọ́n máa ń jẹ́ kí emotion take the better part of them àwọn òlú yẹn ni àwọn àwọn yẹn ló máa ń fún ní president tí ò dá ló máa fún wọn ní politician tó máa fìyà jẹ wọ́n because ó ti rí pé wèrè ni gbogbo yín ìkà ni many of you ìkà ò jẹ́ be tiẹ̀ bẹ́ẹ̀ ṣé tí Mohbad bá jí àbúrò yín many of olórí burúkú ẹ̀yin obìnrin tẹ̀ ń support Wùnmí ẹ ti lọ ẹ ti lọ ná Wùnmí mọ́lé gan ipò òun ló pa Mohbad ṣùgbọ́n reverse is the case ẹ̀dẹ̀ ń ṣe ẹ̀dẹ̀ rántí ọjọ́ àti sùn tí Mohbad bá jí ọmọ yín tọmọ yín dẹ̀ ti ń fẹjọ́ sùn yín tó ti ń sọ gbogbo bí Wùnmí ṣe lọ ń dókó tó máa tí bò bá jà tí Wùnmí máa jà tí Wùnmí máa kúrò lé fún ọ̀sẹ̀ mẹ́rin ọ̀sẹ̀ méjì tó máa sọ pé tẹ́lì lòun wà òun avoid Mohbad who does that ẹ tún gbọ́ gbogbo voice note ta gbọ́ who does that ẹ wo bí Wùnmí ṣe ṣépè fún bàbá yẹn ẹ dẹ̀ yìí ṣépè fún bàbá yẹn ẹ̀yìn sọ pé bàbá yẹn ò lè ní ọlọ́run á dá fún gbogbo yín á dá fẹ́mi náà tí ń bá ṣe dáadáa. ọmọ twenty six years old ọmọ tó jẹ́ pé ó tẹrọ̀ fọwọ́lé ni this is a guy that came from the trenches kò gbóòórùn owó rí láyé ẹ̀ ó wá jàjà ń rí owó ẹ wá sọ pé ó mú gbogbo ogún ẹ̀ ó kó fún Liam níbo ló ti ń ṣẹlẹ̀ ṣé kò ní bímọ mọ́ ni ṣé kò ní family ni just to you know just to buttress the lies Wunmi and the lawyer they came out to tell the world Mohbad wá kú ẹ pé gbogbo àwọn tó important sí Mohbad ẹ wá pé lọ́ọ̀yà ẹ pàfà ẹ wá mú tọ́ǹbù Mohbad ẹ dẹ̀ fínífi sáìnì gbogbo document àṣírí yín wá tú àwa sọ síta àwọn wèrè kan wá láwọn management àbólórí burúkú lẹ́yìn management tẹ́gbé tẹ́gbé update yẹn síta ni àbáyé yín fẹ́ bàjẹ́ ni what does the management compromise of báwo àwọn wo ló wà ní management yẹn àwọn wo ló fọ́ọ̀mù body management yẹn ẹ ní ṣe oríire gbogbo ẹ̀yin tẹ pé ra management tẹ sọ pé ẹ sọ̀rọ̀ pé Mohbad ò tán print ikú ló máa pa gbogbo yín lẹ́yọ kọ̀ọ̀kan gbogbo yín máa lọ bá Mohbad ní lọ́run ni ṣolórí burúkú ni yín ni wọ́n ní Mohbad kú ẹ̀yin management ò sọ nǹkan tó pa Mohbad wọ́n náà sin Mohbad sínú wọ́n ní dàgọ́ṣà wọ́n fún ní two million ó lọ ra pósí forty thousand ó parọ́ fún wa pé mọ́ṣúárì lòún ti ra pósí àṣọ ti lọ bá bàbá onípọ́sí lálẹ́ ẹjọ́ tí mo bá di ti kú ló ti lọ ra pósí bàbá onípọ́sí sọ fún pé pósí ọmọdé ló wà nílẹ̀ òun ò ní pósí àgbàlagbà ipe kọ́ wọn láàárọ̀ ọjọ́ kejì dàgóṣà làwọn gbọ́dọ̀ sí lálẹ́ ẹjọ́ yẹn ẹ ẹ̀yin management yẹn ẹ pé dàgóṣà ẹ pé kí ló yẹ tó fi ṣe bẹ́ẹ̀ ẹ̀yin olórí burúkú management ìtọ́jú wa rí pé àṣírí yín ti tú ẹ wá bọ́ síta ṣé bàbá Mohbad wà nù management yẹn ta ni management Wùnmí àtàwọn tó ń dokọ́ ni Wùnmí àtàwọn olórí burúkú tó jọ pa Mohbad kọ́ ni ẹ wá sọ pé ẹ̀yin management ẹ ni kure gbogbo ẹ̀yin management yẹn eleko ẹlẹ́kọ̀ ń polówó ẹ máa lọ bá Mohbad lọ́hùn ni àfi tó bá yẹ pé ẹ ṣe dáadáa ẹ sọ pé Mohbad ń print ṣó ní dementia ni even nílùú tí mò ń gbé téèyàn ò bá ní capacity mental health ni mò ń sọ yín i'm talking about mental health if the person does not have capacity ó máa assign àwọn you know ó my assign àwọn solicitor ni they will be acting on her behalf or on his behalf Tell tẹ́yìn ò bá dẹ̀ fẹ́ lo solicitor á mú èèyàn kan nínú ẹbí ẹ̀ they will be acting on their behalf but reverse was the case in Wunmi's case Wunmi lost ń sọ pé Mohbad ń turn point ṣé lórí At ni Wunmi ni ẹ pa ọmọ yẹn sáyé ẹ tún pa tán management ẹ management yẹn ìṣẹ̀dá yín ò ní gbélé ayé ṣeun rere àfi tẹ́ bá ṣe é dáadáa ìyẹn wá kọ́ He mo fẹ́ sọ ìjọ tí Wunmi bá ti rí pé wọ́n ń ṣe nǹkan rere fún bàbá ó máa bọ́ta ni àbí kó gbélé ìmáàmù síta kó máa fi kó máa fi fún àwa ẹ̀yin tẹ́ ẹ̀yin tẹ́ ń wo ni o kó máa fi fún ẹ̀yin tẹ́ ń wo ní emotional blackmail kí ló fa pé wọ́n fún bàbá Mohbad mọ́tò oúnjẹ ta ó wá bọ́ta ó wọ sùtánà ṣóyí sùtánà ẹ̀ máa jó ọmọ ẹ lọ́rùn ni o ìtókígbà tí ọ̀ṣọ́fà dásẹ̀lẹ̀ sílẹ̀ kò sọ pé kọ́ máa wọ sùtánà kọ́ máa fi ṣèkà Wùnmí jẹ́ǹdẹ̀ sọ fún ẹ lẹ́nìí etí ọba nílé etí ọba lóko mo sọ fún ẹ pé sátáláìtì mi gbogbo bi lóde sórí ṣọ́ọ̀ṣì tó ti lọ ṣe ṣọ́ọ̀ṣì sẹ̀lẹ̀ tó ti lọ ṣe ìgbélé yẹn mo rí gbogbo cctv mi débẹ̀ sórí tí bá máa gbé ṣọ́ọ̀ṣì yẹn àtolùṣọ́ yẹn wá sórí íńtánẹ́ẹ̀tì tí ò advice ẹ tí ò béèrè ikú tó pa Mohbad lọ́wọ́ ẹ̀ mo ṣe é pé inú owó Mohbad tó jí o ti lọ fi ń san ìdá mẹ́wàá sí church yẹn àbí tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀tọ́ wàá rò bá ra san pa ẹni àti wá àtolùṣọ́ ṣọ́bẹ̀ pé òṣèṣẹ́ kúrò ń gbélé ni ṣọ́bẹ̀ bẹ́ẹ̀ ṣọ́bẹ̀ pé ó lọ ṣègbélé ó lọ sísẹ̀lẹ̀ ó lọ sọ pé kọ́ má jẹ́ káṣírí ẹtu àbí òun mọ̀ pé mo ti gbọ́ ó máa pé mo ti gbọ́ gbogbo ẹ̀ sórí ìṣẹ̀lẹ̀ tó ti lọ ṣègbélé yẹn àti olùṣọ́ àgùntàn yẹn máa gbé wá sórí íńtánẹ̀tì èmi tí mo sọ bẹ́ẹ̀ fún ẹ ni òkúkú ẹ pé sátáláìtì mi kò síbi tó dé tí n bá parọ́ lọ sọ fáwọn tó ń jà fún ẹ ipe mo parọ́ ṣó ò lọ ṣe ìgbélé níṣẹ̀lẹ̀ níṣẹ̀lẹ̀ church tó máa ń lọ máa gbé fọ́tò ẹ̀ síta máa mú fọ́tò ẹ̀ wá ó wá lọ ń sunkún bólùṣọ́ yẹn kọ́ má jẹ́ káṣírí ẹtú kọ́ má jẹ́ káṣírí ẹtú wọn ni kò wá ṣègbélé ṣó fẹ́ gbọ́ wọn kàn máa gbowó lọ́wọ́ ẹni àṣírí ẹ̀ máa tú àṣírí apààyàn kì í bò ògbọ́n nǹkan tó lóyìnbó sọ ni he who kill by the sword will die by the sword Wunmi come out and tell us what you know about Mohbad's death you are his wife for crying out loud you were with Mohbad seventy-two hours forty-eight hours 24 hours before Mohbad's demise. Why are you not telling us you don't know what happened to Mohbad? You will tell me you want to keep mute, but you, Apokojaya Shana, Asheworita Lori, unlost from one TikTok to the other to tell lies. Gbogbo ẹjọ́ tó ti joy. Oh, debunking nǹkan tó sọ. O bọ́ta kò sọ o mọ̀ ń pa ẹ̀ ọmọ twenty four lójú ṣùgbọ́n sixty five in behaviour àjẹ́ mo ti sọ fún ẹ àjẹ́ ẹyẹ máa ń gbẹ́yẹ mi ni ẹyẹ ló ń gbẹ́yẹ mi kó yẹ sanra wò mí dáadáa igi eléra ni mí tó bá dì mí mú wàá jù mí lẹ́ni àti ìwọ àtẹ́ńtó lọ́mọ olórí burúkú ọmọ òfò àjẹ́ àpàyàn ṣé wàá ráwọn olórí burúkú tó ń sọ̀rọ̀ ẹ mo gbẹ́ pọ́n sọ pé wọ́n wá ibiṣẹ́ mi tẹ́ ẹ̀ bá kọ lẹ́tà síbi iṣẹ́ mi ẹ̀ ní jèrè láyé ẹ̀ ní jèrè lọ́run mo rí pé ẹni kọ́ ló máa pe Scotland Yard náà kọ́ máa fún wọn lórúkọ mi àní tí ìbá rí ọlọ́pàá nínú ilé mi ẹ ní ṣí oríire àbó lórí burúkú nìyí ni ẹ rò bí mo bá yín mú kékeré ni àbáyé yín fẹ́ bàjẹ́ ni mo sọ fún yín pé i'm unstoppable until tí bá gba justice fún Mohbad even if i'm the only one standing mo mọ̀ pé Ọlọ́run tí mo sì kò ní dojú tì mí àbáyé yín fẹ́ bàjẹ́ ni ṣé gbogbo yẹn move èmi ni wọn ò sọ fún yín ni alébìkọ́ ni mò ń ṣiṣẹ́ Ọlọ́run àti Mohbad ló rán mi ń ṣẹ́ tó bá jẹ́ mi ní àti sú mi àti rẹ̀ mí èmi ò ń ṣe ṣòkó ma ká máa fàágùn báyìí ká máa fà á kó lọ fà báyìí èmi ò ń ṣe ṣó ó máa ti sú mi tí bá ti ṣe first one second one ó máa ti sú mi ṣùgbọ́n mo yìí wá ń bẹ̀ this is the fourth month ayé ń ja ìjà yìí lọ tí mo dẹ̀ mẹ́pà máa gba justice yẹn báyé fẹ́ báyé kọ̀ Wùmí no matter how much your manipulative can be we will get that justice i can assure you mo ti sọ fún ẹ even tó bá bímọ fi Tinubu tó yẹ pé Tinubu ló ní ọmọ ọwọ́ ẹ yẹn I'm about justice I'm about justice read my lips kọ déètì ẹni sílẹ̀ kọ déètì ẹni sílẹ̀ tó bá jẹ́ Tinubu bàbá wa Tinubu ló ní ọmọ owó ẹsẹ̀ a justice justice can only be delayed it cannot be denied mo mọ̀ many people ma sọ justice can be denied in Nigeria but I am telling you on this Mohbad case it can only be delayed it can never be denied gbà no this and no peace woman apọkọjáyé ashana, aṣẹ́wó oríta lọ́rì. ó wá rí i pé wọ́n fún bàbá Mohbad mọ́tò lánàá mọ́tò tó gbà kọ́mọ ẹ̀ rà fún nígbà tó wà láyé gbogbo nǹkan tó jẹ́ kọ́mọ ẹ̀ ṣe fún nígbà tó wà láyé ó deprive bàbá yẹn from enjoying from eating the fruits of his labor. abiyamọ wo ló gbàdúrà kó ṣẹ́gun sí kó má jẹ ẹ mi lóhùn abiyamọ wo ló gbàdúrà kó ṣẹ́gun sí tó má jẹ ten years i no see mommy mo mọ yẹn kọ ten years i no see mommy. Hmm. bàbá yìí ni níjọ́ jíjẹ níjọ́ mímu níjọ́ ibi ń pọmọ níjọ́ tó kọ kóló níjọ́ tí bàbá lọ taṣọ ẹ̀ tó ní kí àwọn èèyàn tó wà ládùúgbò kọ́ lọ bóun gbowó gbọ́múlé láǹtà kóun lè fi rán Mohbad in school Mohbad sọ. ó ní bàbá send me poly I no go poly dájú ẹ má bínú ṣó sọ pé Wùnmí má bínú ṣó sọ pé ìyá Mohbad má bínú ẹ ní ṣe oríire gbogbo ẹ̀yin tẹ́ ń ṣépè fún bàbá yẹn tẹ́ ń bú bàbá yẹn kó fẹ́ jogún ọmọ ẹ̀ ìkànnì yín. Wùmí deprive Baba. ẹ̀ mo sọ fún yín gbogbo ìjà tí Baba yìí ń jà bàbá lè ní tiẹ̀ lọ́wọ́ don't get me wrong bàbá lè ní tiẹ̀ lọ́wọ́ but must that be a yardstick for Wunmi to deprive this man from every good things of life his son wants to give him to the extent pé Mohbad ò ní Mohbad ò ní Mohbad ò ní bank statement Mohbad ò ní bank. Wùnmí ló ṣí àkáǹtì lórí orúkọ ẹ̀ tó wo Mohbad ń wọbẹ̀ tó máa ṣe anything Wùnmí ni olórí burúkú ọmọ ẹ̀ a tún wá ṣe tán kò ní kọ Wùnmí Mohbad o kò ní kọ Wùnmí Alọ́ba o Wùnmí Adébánjọ ni ìsàlẹ̀ ìsàlẹ̀ statement tó fẹ́ fún yín kan yẹn lẹ́tí máa rí ló máa kọ sí pé ó máa kọ Mohbad àbí kò yẹ yín ṣé yín lè nílùú ìgan Taba ṣe bímọ lọ ṣe ní account Taba ṣe bímọ lọ ṣe ní account Kama má wàá sọ twenty six years old So they say, pé bàbá yẹn ni Wùnmí lo máa wá ń transfer owó sóhun Baba wa sọ fọmọ ẹ pé tó bá jẹ́ pé Wùnmí ló fẹ́ transfer owó sóhun tó fẹ́ dàbí àrìnfín má fóun lówó mọ́ ó wá ṣẹ̀ṣẹ̀ ń lọ tú ọ̀rẹ́ ẹ̀ á ní kí Wùnmí sanwó yẹn fọ́ ọ̀rẹ́ ẹ̀ ọ̀rẹ́ ẹ̀ ló ṣiṣẹ́ máa wá fún bàbá Mohbad Mohbad um, Wumi ó burú o abiyamọ dẹ̀ ni ẹ́ ó dẹ̀ gbọ́ ọmọ tiẹ̀ dání Wumi ó dẹ̀ gbé ọmọ tiẹ̀ dání. bíbélì mi jẹ́ kó yé mi pé a ó bẹ ẹ̀ṣẹ̀ bàbá àtìyàwó lára ọmọ láti ìran kìíní títí dé ìran kẹta Wumi kò nídìí kó máa sunkún kiri pọ́n ṣépè fọmọ ẹ̀ bíbélì ló sọ ó ní a máa bẹ ẹ̀ṣẹ̀ bàbá àtìyàwó lára ọmọ Or deprive bàbá from every good things of life representative me ó one ilé bàbá yẹn ó ní ẹ celebrity long ń gbénu ilé yẹn níbi tí ilé yẹn wọ̀ sí dé bàbá o ẹ support ye. Eh help eh bàbá yìí tún ṣe kò tún bínú sọmọ yẹn kò dé ṣẹjọ́ Mohbad náà o ibi tán darí ẹ̀ sí ló ń Wùmí mo béèrè lọ́wọ́ last time tí mo ṣe chat ìgbà tó gbé sábẹ́ bẹ́ẹ̀dì ìgbà tẹ wà ní alien house tó ká mọ́ ẹ lọ́wọ́ Naira Marley kan sọ pé kò gbé igbá burúkú yẹn kúrò lábẹ́ bẹ́ẹ̀dì kò jù síta ipò òun fẹ́ gbogbo òṣì nínú ilé òun kí ló sọ fún ó sọ pé gba protection ni àṣẹnu gbá yẹn lẹ́ti parí gbogbo iṣẹ́ Mohbad bọ́sìta kò sọ pé mo parọ́ sẹ̀ bọ́sìta. ìgbà tó lo ju aṣọ sínú pósí náà aṣọ tí bàbá ọmọ ẹ fún ẹ kó jù síbẹ̀ ó ju aṣọ yẹn sínú pósí ìgbà tó fẹ́ sí o so pé i'm sorry ó sọ i'm sorry lẹ́ẹ̀mẹ́ta àbó sọ i'm sorry why tó fi sọ pé i'm sorry You are sorry that he's gone. You are sorry that you betrayed him. You are sorry that you stabbed him. You are sorry that you sold him to the devil. Ìgbà tán wa bí ẹ pé kí ni ìtumọ̀ aṣọ? O sọ paṣọ protection ni. Ìyá àgbà ló fún ẹ ìyá àgbà fún ẹ ṣèbí inú mítìn tẹ́tí pa tẹ́tí jẹ ẹran Mohbad náà nìyẹn oní ìyá àgbà ló fún ẹ pàṣẹ protection Mohbad tó protect ngbà tó wà ń ta ọmọ yìí ń sunkún help help help ọmọ yìí wà nú agíjù àmọ́ rí ìwọ ló súnmọ́ ìwọ ló mọ pain ẹ̀ ẹ sọ pé ó ní kó má sọ̀rọ̀ síta tó bá tiẹ̀ ní kẹ́ má sọ̀rọ̀ síta mo sọ fún history kan náà lady kan wà ní ìlú ìbọ̀bọ̀ kan ló mú wá ìtorí ìbọ̀bọ̀ yẹn ló wá mú wá bọ̀bọ̀ lórí burúkú yìí kò wá ṣiṣẹ́ lady yìí ló ń ṣiṣẹ́ àkáǹtì girl yìí ọwọ́ bọ̀bọ̀ yìí ló wà owó bọ́sùpàs nìkan ló máa fún ó máa gbóbìnrin wálé tíjẹ́ yìí bá máa sọ̀rọ̀ ṣé ọmọ bó ṣe wà á lù míwàá jẹ́ yẹn ò níwèé ìgbà tó mú débi bọ̀bọ̀ yẹn ṣèwé ni so lady tó bá ṣèwé ìwé lady yẹn ló fún ìyàwó tó fẹ́ wá gangan látẹ̀kọ́ pé kó máa lò ṣé ń gbọ́ mi so tí lady yẹn bá ti fẹ́ sọ̀rọ̀ a máa a bully emotionally ah tó bá sọ̀rọ̀ wo wọ́n máa gbé Pada, padà sílé okùnkùn mọ bó ṣe rí o mọ ibi tí mo ti mú ẹ wá ṣe ń gbọ́ mi lady iṣẹ́ àdákẹ́ lady iṣẹ́ àdákẹ́ kò ń sọ̀rọ̀ ó die in silence ó bá pè mí jọ kò ń sunkún adam tó lady ti bí wọn méjì fún bàbá yìí o kẹ́lẹ̀ mọ́ àtìgbà tí bàbá yìí ti ń abuse emotionally lady iṣẹ́ àǹsùnkún jọ ẹ̀ mo ní kí ló ṣẹlẹ̀ kò fẹ́ sọ mo ṣáà prompt ẹ̀ kó sọ. So ìgbà tó máa sọ gbogbo ẹ̀ fún mi bi bọ̀bọ̀ ẹ̀ ṣe máa to ṣe máa tó ṣe máa abuse emotionally financially physically orí tó bá fẹ́ bóun O ma ó máa ṣòun yámáyámá ni tóun bá lórí ẹ̀hún gẹ́yìí máa faṣẹ́ iṣẹ́ méjì ló ń fà kò ó sí mí bọ̀bọ̀ ẹ̀ ló máa dúró sílé táwọn ọmọ kò ṣe pé wọn kò ṣe pé ó jẹ́ kó dúró sílé táwọn ọmọ o bọ̀ ètò ó yọ̀lẹ̀ gẹ́yìí dẹ̀ ló ń faṣẹ́ àwọn ọmọ yẹn máa wá sọ fún mọ́mí wọn pé ìgbà tí wọ́n mi wọn lọ dájú àwọn gbóbìnrin wálé olóyìnbó sọ pé òun ṣe delivery guy kò ní jáde nulẹ̀ látàrọ̀ dalẹ̀ just because he was living on that lady's money ìgbà tí lady sọ fún mi ẹsẹ̀kẹsẹ̀ mo pàbúrò mi kan tó ń ṣe social service ní mi báyìí mo ní tí nǹkan bá ṣe báyìí gẹ́ẹ̀ yẹn náà wà lórí fóònù ó ní kí gẹ́ẹ̀ yẹn report pẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n máa mú kúrò lọ́dọ̀ bọ̀bọ́ yẹn wọ́n máa fún nílé mo wá sọ fáàbù mi social service ẹ mo ní kó drop pé máa pè padà ṣé mo kàn tí lady sọ àti búkẹ́ má jẹ́ ká ṣe o mo fe mo fe. Ha mi le kó bá o nǹkan tó ń pa mẹ́ni Nàìjíríà sọ lẹ́ni nìyẹn mi le kó bá o kí láyé máa sọ kò ní da fáyé ṣáyé ni happiness mi ṣáyé ni dunu mi ṣáyé ló ba fun mi layo. kò ní da fún gbogbo ayé tó máa sọ̀rọ̀ yẹn tẹ́ ẹ bá sọ̀rọ̀ ẹ ní ṣoríire ìwọ falẹ́nu now ẹ̀gbọ́n nǹkan tí Shina Peter sọ ni ó ní mouth na servant o you can send your mouth to anywhere o ìwọ falẹ́nu ohun tó bá wọn ẹlẹ́nu ló lè fẹnu ẹ sọ. anyway mo rí pé lady yìí kò wá òkè ẹ mọ nǹkan tí mo ṣe mo pe àbúrò mi padà meanwhile mo máa ń send nǹkan sí mo máa ń fún ní gan mo máa send nǹkan sí London ni lady wa mo ti ládírẹ́sì ẹ̀ mo ti lẹ́fìtì ẹ̀ lọ́wọ́ mo pa mi mo ní kí la lè ṣe mo ní báyìí báyìí báyìí ló ń sọ ọmọ yẹn kò fẹ́ fẹ́jọ́ ọkọ ẹ̀sùn lédi ẹ̀dẹ̀ sọ pé ṣé ní gbogbo information ẹ̀ mo ní mo ní social service dẹ̀ lọ ọ̀rẹ́ mi yẹn làbúrò mi yẹn ó ní ẹ má wọrí ó ní Manchester lèmi wà but with address ẹ̀ yìí màá contact àwọn social service bọ̀rú ẹ̀ they will look into it the second day láàrin èmi àti wọn lọ sílé wọn ọba wọn ọba bọ̀bọ̀ yẹn wọn ọba lady àwọn ọmọ yẹn ti lọ sí school Lady ẹ̀ náà ti lọ bíṣẹ́ the second day school lọ ti lọ dúró de àwọn lady yẹn bàbá yẹn ló máa lọ mú àwọn ọmọ ní school because lady yẹn ti lọ ń faṣẹ ìgbà tó bá dé school báyìí wọ́n ní kò lè má àwọn ọmọ lọ wọ́n lòun gan wà under arrest wọ́n ká àwọn ọmọ yẹn ìjọ yẹn ló fojú rá àwọn ọmọ yẹn mọ́ because wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn ọmọ yẹn àwọn ọmọ yẹn náà sọ nǹkan tójú àwọn rí ó pe ìyàwó ẹ̀ lórí fóònù pé kó wá bá wọn bí báyìí báyìí everything gbogbo nǹkan tí lady yẹn fẹ́ para ẹ̀ fún gbogbo ẹ̀ ni mo sọ fún wọn ṣe fẹ́ gbọ́ kò pé two months wọ́n fún bàbá wọ́n fún girl yẹn ní two bedroom house two bedroom house náà fún wọn tó bá furnish e. lẹ́yìn tó fún ní two bedroom house tán wọ́n fún ní wíwẹ̀ within six months ó gba ìwé ìwé tí ẹ̀ gángan ìwé tí bàbá ìfẹ́ fi pa tó fi ń gbowó lọ́wọ́ ẹ̀ ó gbà á kí ni mo fẹ́ fàyọ́ nú ọ̀rọ̀ tí mò ń sọ yìí tí bá sọ pé ẹ dúpẹ́ sọ pé kí n má sọ fún o dúpẹ́ sọ pé ká má kọ́ bọ́ kò wọn o ó lè wá nú àjàgà ayé yẹn dèní ó lè wá nú ìgbèkùn yẹn dèní ó lè ti kú kan sínú ẹ̀ bàbá yẹn lè ti nà kó ti pa. tí n bá rí i pé nǹkan tó ń ṣẹlẹ̀ sẹ́yìn tí mo mọ̀ ó wà life threatening wà life alive kò sí nǹkan tó lè ṣe mo máa pariwo síta but in the case of Wunmi reverse was the case. ó ń sọ pé Mohbad ní kò má sọ̀rọ̀ Mohbad ní káwọn má sọ fẹ́yàn ṣẹ̀yà wèrè ni ọkọ ẹ̀ ẹni tó nífẹ̀ẹ́ for better for worse ẹni tó fẹ́ rí dọjọ́ ayé ẹ̀ ẹni tó pè ní alleged babo ọmọ ẹ báwo ló ṣe ń sùn sẹ́gbẹ̀ẹ́ lálalẹ́ ò tẹ́ ń sùn sílé náà because ó sọ pé ó máa ń pín transformer kiri lálalẹ́ ni so o lè mọ condition ẹ̀ lálẹ́ because tó bá wà pẹ̀lú bọ̀bọ̀ yẹn wàá mọ condition ẹ̀ wàá mọ nǹkan tó ń go through ìlú tí mo wà ajá téèyàn ń sìn gan even ní nàìjíríà tó mọ pé máa ń sajá gan nàìjíríà sìn nǹkan ọ̀sìn téèyàn ń gan tó bá sick ọkàn yìí ò ń balẹ̀ ká má wàá so èèyàn wùmí Mohbad told you all his fears, but instead of you to help him, you were busy gallivanting all over Lekki, all over Lagos. Ó ń gbogbo kiri, wọ́n dú ẹ kiri. lo gan ló bú ẹ, mélòó gan lára ẹ̀gọ́ tó ti dú e pa. Ó ti dàpẹ̀rẹ̀ àdàṣẹ́. Mohbad dẹ̀ kú nìyẹn. You were with him 72 hours before he died. You were with him 48 hours before he died. Eba my love and like ẹ̀yin tẹ́ wà lórí Facebook you were with him seventy two hours before he died ṣókí ibi tí mo ti ní problem pẹ̀lú ẹ̀ nìyẹn Wùmí tó bá dọ̀la ó lè yí kàn ẹ̀ kó jẹ́ pé wọ́n ni màmá gbèjà ibi kan tí mo ti ní problem pẹ̀lú ẹ̀ nìyẹn mo ò mọ ẹ rí mo ò mọ ẹ rí níbi kankan bó pé o mọ nǹkan tó pa bọ̀bọ̀ yẹn o wà ń bẹ́ẹ̀ gbà tí bọ̀bọ̀ yẹn kú wáyé tó fi lè sọ nǹkan tó pa bọ̀bọ̀ yẹn wáyé tó ṣe ń dákẹ́ ibi tí mo tún ti ní problem pẹ̀lú ẹ̀ Mohbad kú tá ìkú ó sáré lọ gba Fálànà ìjáfara léwu kí ló lọ gba Fálànà fún láti protect ẹ mo ti mo dẹ̀ tuntun sọ lẹ́ni ẹ bá mi gé bíbá ẹ̀kẹ́ bá ń sẹ́ǹdẹ̀ sí Fálànà Fálànà tó bá ti ṣe case tó ń win ẹ̀sẹ̀ tí òun mí ìyàmú bọ́ ló máa mú àfi tí ò bá sọ lọ́run lókè Fálànà I'm saying it with my full chest tó bá ti ń ṣe kéèsì sẹ́ẹ̀ tó ti ń jẹ Falana tí Wunmi said the fact that you know what is going on and you kept mute Falana tó bá ti ṣe case tó ti ń mu jẹ tí Wunmi àmúbọ́ ló máa ṣe èmi ni mo sọ bẹ́ẹ̀. You have always been an overrated barista san anyway. You are overrated. Mo ti sọ mo dẹ̀ tún tún sọ. Ara àwọn barista tó jẹ́ pé wọ́n gùdù jù lọ. People dependent on you. People are always looking up to you. Woboshe fall and everybody. You disappointed a lot of people. You sold your conscience to the devil just because of money. Musafoyi, there is nobody that has no no no price. There is nobody that has no price. Never say never. Put your trust in God. Because people will disappoint you. that is not the bone of contention bone of contention go wá ni pé Wùnmí ó wà ń bẹ̀ gbà tí bọ̀bọ̀ èkú ó dẹ̀ pé lọ́kọ ẹ̀ ṣé o mọ̀ pé gbà tí bọ̀bọ̀ èkú náà nígà nígà ló ń sọ very dark man Until gbà tí very dark man sọ pé ah ah come on Until gbà tí very dark man sọ pé come on báwo lè ṣe máa pọkọ ẹ nígà níbi tó detest bọ̀bọ̀ yẹn dé níbi tó dislike e de kí ló mú ẹ bọ́tà sọ pé tí ló pa ìwà àti dàrúṣà lọ sọ pé plan yẹn ó sọ pé Mohbad died of air infection ó wá ipá àkó yẹn jẹ mo máa ń sọ kíníkan fún gbogbo yín tí Wùnmí bá mọ̀ ẹ́ pé ikú Mohbad máa rí báyìí wọn ò ní pa ọ máa pa sípa ayé ni bó ṣe ti ń pa lọ díẹ̀díẹ̀ tó bá mọ̀ ẹ́ pé àwọn èèyàn máa béèrè ikú tó pa Mohbad wọn ò nípa wọn ti bílí pé normal way of life Mohbad ṣẹmọ tó bá ti sọ̀rọ̀ wọn ń dá lóhùn wọn máa sọ pé rí o pé ó ní mental problem wọn ti wo pé nǹkan tí gbogbo èèyàn máa wò nìyẹn ìtòyè sọ pé he died of air infection bọ́ lóhun tó ń dáná tí òkú oúnjẹ àrò ó jẹ́ kán lọ sí òkú yẹn ẹ̀yin tẹ́ súnmọ́ àgbàlagbà ẹ lọ bá àwọn àgbàlagbà kẹ́bìrì ọ̀rọ̀ yìí ṣé ti rí ṣé pé ibi ọ̀run Mohbad tán ti star bẹ̀ ibi ayẹ yẹn ṣẹlẹ̀ péjẹ yìí ń jábọ́ ṣe rántí pé sawdust lọ kó síbi tẹ́jẹ̀ ti ń jábọ́ yẹn nínú pósí Mohbad yẹn ṣe pé wà tó ṣe pósí yẹn a rí sawdust àtẹ̀jẹ̀ ṣe rí ẹ̀jẹ̀ to ẹ̀jẹ̀ tó já ẹ̀jẹ̀ yẹn ẹ̀jẹ̀ yẹn gan ló tí ẹ̀jẹ̀ bá split bẹ́ yẹn ẹ̀jẹ̀ yẹn ni ò jẹ́ kí Mohbad sinmi until tí Mohbad bá rí justice is not gonna give up ṣe rọ́lọ́run tó wá mú mi ni pé wọ́n lọ ṣí wọ́n lọ gbé pósí yẹn jáde ṣe rántí pé ìgbà tí Dàróṣà lọ ra pósí ni bàbá onípósí ní ìrọ̀lẹ́ ẹjọ́ tí Mohbad kú bàbá onípósí sọ pé pósí ọmọdé ló wà ipe kó padà wá níjọ́ kejì ipe òun á ti bá wọn kan tàgbàlagbà Dàróṣà wá sọ pé àwọn gbọ́dọ̀ sí lálẹ́ ẹjọ́ yẹn tó bá mọ̀ bíyá pé wọ́n máa ṣí òkú yẹn padà ni ṣé rí òkú tán ṣí padà òun ló fa gbogbo bùwá wà tí gbogbo wá wà yìí o tẹ́pọ́n wọ́n sí òkú yẹn ta gbàgbé ẹ̀ ni ó ti tán o because ṣe rí aṣọ tí Wùnmí jù síbẹ̀ yẹn ó fi pàrọwà fókù Mohbad ni bòmí láṣìírí má jẹ́ káṣìírí mi tú ìtòyẹ̀ ló ṣe sọ i'm sorry lẹ́ẹ̀mẹ́ta kó tó ju aṣọ yẹn sí ṣe rí mi dé lè tọ́ wú òkú yẹn àtijọ́ yẹn làṣírí Wùnmí ò ti bò mọ́ àtijọ́ yẹn ni Wùnmí ò ti ní sinmi mọ́ àwa kọ́ la sọ ẹ jẹ́ kí n tún play ẹ̀ fún yín mo ń go ṣẹ́gun wa la lásọ ni àwa kọ́ lásọ Mohbad ti ṣépè yìí kó tó lọ ẹ jẹ́ ń plẹ̀ fún yín ọ̀nà yín nù mo ń bọ̀ àwa kọ́ lásọ nǹkan tí Mohbad ti sọ ni ó dàbí orin kérúbù kan ni tọ́ni ìpínlẹ̀ tí Jésù fi le yi. ìpínlẹ̀ tí mo. tí bá pa mi tí bá kú lé ni wàlá ìpàlà ò ní dé ìgbogbo láfẹ àbúrò mọ I swear to my living God wọn wá kí fún mi bí wọn wá lọ hospital wọn wá kí fún mi you don't know anything I swear you don't know anything I swear to my living God me ever since I got to the end of my life I been fucked up but some of the program wey ṣe mi wọ mo ń kú ẹmu kú ẹmu sí ọwọ́ náà mo ń tẹ́sọ̀ ọwọ́ náà ń tẹ́mi ní ìdí tí kọ́kọ́ fún ẹ ní sọ̀rọ̀ náà mo rò tó bá pa mí ò lè pa gbogbo fámìlì mi mo wá wọrí ìyá máa jẹ́ ìyá ó máa jẹ́ ó máa jẹ́ forever wo ó máa ìwọ kó máa regret life to live gbà láì kàlà tí tí kò máa ṣe èèyàn àti bá kọ́ kù kò sẹ́ni tó máa bá wà fún ọmọ ó máa regret ẹ̀ pẹ̀lú ó life ó máa regret gbogbo life ẹ̀ I swear to God. Facebook I love and like. I know you will see anything now. You know how to go and call my mom and to make her sad, Abby. Don't worry. You think I will forget everything. Where's my other where's my phone? You can't talk. Where's my other phone? Where's my phone now? Talk now. It is not, it is not your, your phone. My souls are dead. Ẹ̀gbọ́n wa mú gbó. Yes, let, let me open the phone. Let, let's prepare the phone. Where is my other phone? Where is my old WhatsApp? we share the same iCloud with me and you abi báwo ni WhatsApp mi ṣe lọ where is my line where is everything you want o fẹ́ fi ìyẹn yẹn ló fẹ́ post after abi tọ́ba ti bá ti kú tán abi tọ́ba ti pa mí tán ló máa post conversation bẹ́ẹ̀ ló fẹ́ post abi wo ohun mọ̀ kankan èmi tí mò ń pè láàárọ̀ ìfúnkọ̀ tí mò ń pè fún wo ó ní ìṣòro fún pé o má wọrí mi òun nǹkan kan ìwà tí gbogbo fámìlì wà láìtàlà tó bá yẹ pé ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ ti ń jẹ lọ ilé rẹ̀ máa fi ṣàfihàn wà láìtàlà ìṣúwẹ́tì máa lè lò lọ́dún wà láìtàlà olè máa fi ṣe fẹ́yìn àwọn tó ń kọ ẹ ní kò máa ṣe aṣọ tí mo ní bẹ́ẹ̀ mi ò wọ̀ ìyá ẹ lọ gbé sí mi lórí ó gbé sí mi lórí ó fẹ́ pa mí ní ayé ẹ fẹ́ bàjẹ́ ogun fẹ́ pa ẹ ni ó fẹ́ ṣe orí burúkú ni má wọrí náà má wọrí ó fẹ́ ṣàgbàmí ṣe ti gbọ́ ṣe gbogbo yín ti gbọ́ so kí ni Wùnmí wá ń sunkún fún pé wọ́n ṣépè fún Liam wọ́n fẹ́ pa òun Wùnmí Mohbad ti ṣépè fún ẹ̀ Mohbad ti sọ pé tóun bá kú òní nísinmi àṣírí òní bò ó èpè Mohbad ló ń já ẹ̀hún mi àwọn ò lè ṣépè fún awakọ́lá dá ẹ̀ awakọ́lá dá ẹ̀ èpè Mohbad ló ń já ẹ̀ Wùnmí èpè Mohbad ló ń já ẹ̀ ó wá bọ́ síta lánàá ìtòkò ti rí pọ́n fún bàbá ní mọ́tò ó ti pọ́n èèyàn ṣàdúrà fún bàbá bàbá yẹn trend ìwọ náà wá gbé ọmọ ṣó ò lè dá kọrin ẹni fi ọmọ ọlọ́mọ sílẹ̀ jẹ́ kí ọmọ ọlọ́mọ gbégbé ayé ẹ̀ fi ọmọ ọlọ́mọ sílẹ̀ tó bá fẹ́ wá ṣe pity party game ẹ lórí social media come alone ṣégbà tó ń dókó kiri ìgbà tó pa Mohbad ṣọmọ yẹn wà ń bẹ ni ṣebí fried rice ló sọ pé òun ṣe fọmọ ìgbà tí Mohbad kú ó pe nọ́ọ̀sì ìwọ ló sọ fún nọ́ọ̀sì abẹ́rẹ́ tó máa gún Mohbad o wá sọ fún tán o wá kúrò ńbẹ̀ a dẹ̀ ti bèrè lọ́wọ́ nọ́ọ̀sì náà sọ pé o wà ńbẹ̀ gbogbo gbà tóun gún Mohbad lábẹ́rẹ́ ó ní òwò gangan ló fóun lábẹ́rẹ́ tóun gún Mohbad meanwhile Karimo ẹ̀gbọ́n ẹ ló ń prescribe abẹ́rẹ́ fún ẹ àti ẹ̀ ti pé bí yẹn náà they are gonna look into into what she did because by law She has no right to prescribe any medication for you because she's not a nurse, even if she's a registered nurse. Right to permit here, yeah, even abroad or America ọ nàìjíríà kò ní láì láti prescribe nǹkan tó máa gún Mohbad fún ẹ bójá abẹ́rẹ́ kú ní o àmọ́ra abẹ́rẹ́ tẹ̀gún nọ́ọ̀sì dẹ̀ sọ pé abẹ́rẹ́ méjì lòún mú lọ síbẹ̀ ṣùgbọ́n gbà táwọn ọlọ́pàá débẹ̀ àwọn ọlọ́pàá sọ pé síríǹjì mẹ́fà làwọn bá ń bẹ̀ Wùnmí abẹ́rẹ́ mẹ́rin wo ló ti gún Mohbad kí nọ́ọ̀sì tó dé nọ́ọ̀sì yẹn sọ ó ní Wùnmí set me up ni Wùnmí set me up ni that was what the nurse said Wùnmí set me up ṣé gbogbo yín ti gbọ́ àwa kọ́ la ṣépè fún mi o Mohbad ló ṣépè fún ẹ jẹ́ kí n tún play mi fún yín ẹ jẹ́ kí n tún play mi fún yín ẹni sùúrù mo fẹ́ play mi fún yín. now kí lẹ rò bó mú dàrú ṣà tó fi sọ pé kó tètè sin Mohbad máa play fún yín sì yẹn gbọ́ Wùnmí àdúrà dàrú ṣà àti Sam Larry lọ́jọ́ ń àwọn mẹ́ta tó kù lè máa mọ nǹkan ọ lè máa mọ pé Sam Larry wà behind the camera o màá play nǹkan kan fún yín sìn kẹ́ tún gbọ́. mo ń bọ̀ ẹ má bínú o mo ń bọ̀ mo ń dúró kó kọ́ ọmọ ọkùnrin. ẹ love and like tẹ́ bá ń gbọ́. ṣé gbogbo yín ti gbọ́ ẹ̀yin tẹ́ sọ pé leave this lady alone now ẹ jẹ́ kí n sọ fún yín pé ìgbà tó gbé bọ́ọ̀ yìí lọ sí mọ́ṣúárì Sam Larry ò sí ńbẹ̀ o bàbá Mohbad Wùnmí àti dàrósà ló wà bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi Sam Larry ò sí ń bẹ̀ o meanwhile ṣe rántí pé pàtó gbé Mohbad lọ hospital tó sọ pé he was dead on arrival hospital sọ pé àwọn fún Wunmi ní death certificate but mi ò fi death certificate yẹn sílẹ̀ ìgbà tó dé police station ọlọ́pàá sọ pé death certificate dàbí pé àwọn ò ní fún police report without death certificate Wunmi sọ pé àwọn ò ní death certificate àṣé death certificate wà lọ́wọ́ Wunmi Wunmi kept that death certificate now gbà all lọ sí mọ́túárì báwo Sam Larry ṣe mọ̀ pé wọ́n wà if it is not because Wumi was busy chatting with Sam Larry báwo ni Sam Larry ṣe mọ̀ pé wọ́n wà mọ́túárì báwo ni ṣe to pé wọ́n e all claims, all stations settled no case to answer and the police they are still waiting and telling me they are they are they are still waiting for for what evidence Sam Larry by now ó jẹ́ kó wà lẹ́yìn counter ọlájẹ kú lánàá ọmọ kélé ni ta ni ò mọ̀ pàjẹ́ tó kú lánàá ló pa ọmọ jẹ ọlọ́run ọ̀gá mi wọ́n ti gbé sí all station ọlọ́run ọ̀gá mi ó ti wà mọ́ṣúárì wọ́n ti gbé sí all station settled no case to answer ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run o ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run o ìjẹ́rìí ayé ni ìjẹ́rìí àlìkẹ́ àmọ́ o ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run mo ń béèrè ni ṣé tí bàbá Mohbad bá jẹ́ olówó ṣé bí gbogbo yín ṣe máa dá ni tádájọ́ ayé ò bá dá dáadáa adájọ́ òun á dá dáadáa o tí adájọ́ ayé ò bá dá dáadáa adájọ́ òun á dá dáadáa o ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run o ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run àtijọ́ ìjọ tá máa so tá à ní jímọ̀ o Wùnmí wá rí i pé bàbá Mohbad wọ́n fún ní mọ́tò oúnjẹ ta ó wá bọ́ síta lánàá dependable dependable God wunmi lẹ́nu ẹ̀ èṣù gan náà máa ń pe Jésù èṣù náà máa ń pe Jésù o fẹ́ fi yẹn wá ṣe pity party why are you always putting that boy's face out there why can't you do your nonsense your rib your rubbish your shenanigans why can't you do it alone why are you always putting that boy out there just because you are looking for sympathy you are just blackmailing us emotionally ṣo fẹ́ gbọ́ kò lè work mo ti sọ fún ẹ lánàá you go sink tire no evidence come out and tell us dependable dependable God kò wá sọ bó ṣe pa Mohbad come and tell us dependable dependable God kò wá sọ ẹni tó ní Liam tó o bá ti sọ yẹn sórí gbogbo nonsense tó wá ṣe lórí social media ṣẹ̀nẹ́ ní gáǹsì ni. mo ń sọ fún ẹsẹ sórí sẹlẹ tó ti lọ ṣe ìgbélé yẹn tá bá máa fi dírágì olùṣọ́ yẹn ta dírágì ṣọ́ọ̀ṣì ẹ nǹkan tó bá mọ̀ bíkọ́ mo mọ̀ pé o ti lọ fún ní ìdá mẹ́wàá kan sìn tó ń sọ pé olùṣọ́ má jẹ́ káṣírí mi tú ṣọgá àti wà tó olùṣọ́ yẹn àṣírí yẹn máa tún gbẹ̀yìn ni tẹ́ pé pẹpẹ lọ́ fi ṣàdúrà káṣírí má tú fún ẹ wàhálà àṣírí atú ọlọ́run ọ̀ṣọ́fagun ò nífẹ̀ẹ́ sí pé ká pààyàn ó máa ṣẹ̀ sí wùn mi àfi tó bá bọ́ta mo ti sọ fún ẹ It can be anything. Come out and say your truth. Wọ́n ní pé nípò pààyàn manslaughter ló máa fún ẹ. Wọ́n máa yí padà fún ẹ ní manslaughter ni. Manslaughter ni. Wàá dẹ̀ bá wa fi DNA sí ló bá tán. Because intention ẹ tó fi pa Mohbad tó fi gbọ́mọ àlè fún. What is it? Number one is o gbọ́mọ àlè fún ó dẹ̀ ti mọ̀. Number two is o fẹ́ jẹ gbogbo ogun ẹ̀ ìtọ́lẹ̀ ló ṣe fowókọ ẹ̀ Liam sórí orúkọ ẹ̀ tó fi lọ thumbprint àwọn intentions ẹ nìyẹn àwọn motives ẹ nìyẹn so ẹ jẹ́ ká fi yẹn sílẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wá ń wò mí lénìí mo máa ń sọ kíní kan fún yín ègèrèrè èdèrèrè o ọmọ ọmọ ikọ ẹ má bínú ọmọ ara ayélé o ó ti daṣa wọn ó ti di ìwà wọn ó dẹ̀ ti mọ́ wọn lára má ṣe gbára lé wọn ọ̀dàlẹ̀ ni wọ́n má ṣe gbẹ́kẹ̀ lé wọn o wọn ò dáa ṣé wọ́n ti wà sí ìkọ yẹn ara àtakọ́ ló kọ́ fún o àwọn ẹbí yín ló kọ fún mo sọ fún yín lẹ́yìn àwọn ẹbí yín ló kọ fún wọ́n sọ pé tí ikú ilé ò bá pa ni tòde ò lè pa ni gbogbo àwọn tó sọ ráńdì Mohbad pátá gbogbo wọn ló gbàbọdè fún Mohbad tí Wùnmí ò bá ṣílẹ̀kùn fún ọ̀tá àta Wùnmí lọ̀tanulé ó ṣílẹ̀ fún fáwọn dàrọ́ṣà prime boy àdúrà àti gbogbo àwọn àyàn gbogbo àwọn tó pa pátá ẹ mọ̀ nǹkan tí mo fi sọ bẹ́ẹ̀ kí ni Mohbad kú tá ìkú fún àti ẹ̀gbọ́n bàbá Mohbad pé òun ló kọ́ Mohbad lórin bàbá náà dẹ̀ ti ń kọrin láti ìgbà ayé ẹ̀ bó tẹ̀ jẹ́ pé àmọ̀ wọn àbí kò yẹ ṣáàdúrà kọrin ni àdúrà olè olè ó lọ mú wọn ó sọ ohun di gírínì àdúrà ṣé wọn kọrin ni ṣé gbogbo yín tí ààyè ògo Mohbad ni àárín ọ̀tá ni Mohbad wà nǹkan tó ṣe mú gbogbo ọdún yẹ pé Mohbad kú gbogbo wọn ò lè jà pé kí ló pa Mohbad kí ló pa breadwinner inú ilé yẹn tí gbogbo wọn ń dunnú pé Mohbad kú tó dákẹ́ tó ń ṣe nǹkan kan ẹjọ́ ṣé àdúrà ń kọrin ni àdúrà sọ fẹ́ gbọ́ inú agijù ló máa wà tó máa máa kọrin yẹn ohun ẹ ò ní jáde sétí ọmọ aráyé ó máa máa kọrò létí ọmọ aráyé ni àyàfi tó bá mọ kú tó pa ẹ̀gbọ́n ẹ tó yẹ kó ti fún ẹ lówó tó dákẹ́ àdúrà ṣó ń kọrin ni ẹ wá kóra yín jọ ní mẹ́ta ẹ wá rùn para yẹn ò bẹ ṣe rí ẹ wọ́n bá ṣe rí ó wá mú un okùn ní green ó wá sọ́ra ẹdí Mohbad junior sórí yín fẹ́ burú ni ṣó lórí burúkú ni ẹni abínibí yàtọ̀ sábílítì àdúrà Mohbad yàtọ̀ sádùúrà ìwé èpè tó pera ẹ ládùúrà èpè ló jẹ́ kó máa pè ẹ́ because ó wà ń bí ó wà ó wọ́gọ́ testify ó sọ pé níjọ́ tí Mohbad kú òun àti Wùnmí jà wọ́n jà mọ́jú monday mọ́jú sunday mọ́jú monday ni òní wọ́n jà wọ́n lè pé kóòtù kó wá sọ̀rọ̀ ò dákẹ́ síbẹ̀ just because ìyá Mohbad mú ẹ síta ó lọ bẹ́ẹ̀ pé kó má sọ̀rọ̀. ipa wọn ti lùzù Mohbad ṣòtú fẹ́ káwọn lùzù Wùnmí tó máa fún àwọn olówó oúnjẹ ni àdúrà ìwọ náà wá bọ́ta sọ pé wọn Mohbad junior àpolórí burúkú ni ẹni ẹ ṣe sorúkọ yín lọ́tọ̀ọ̀tọ̀ ṣó fẹ́ gbọ́ ò bá àpẹẹrẹ ní Mohbad love Mohbad intense style ṣó fẹ́ gbọ́ tó bá ta kọ́pì kan bí àyà Mohbad ló rà ṣé orin tó fẹ́ ṣe jáde yẹn tó bá ta kọ́pì kan bí àyà Mohbad ló rà inú ilé tí Mohbad kú sílẹ̀ yìí lẹ ti ń ṣe ṣó yẹn o inú ilé tí Mohbad kú sílẹ̀ ti ń ṣe lẹ ti ń kọrin yẹn o ló kọ́ àwọn àyà lẹ kó gbogbo yín jọ lẹ ń kọrin àdúrà ọba wíkẹ́ẹ̀dì o ó mà kọrin láyé ẹ̀ ó mà kọrin láyé ẹ̀. O máa kọrin láyé ẹ̀ àdúrà Mohbad wá kú tán ó pẹ́ra ẹni Mohbad junior wọ́n rí ẹyẹ bó ṣe rí wọ́n rí ẹyẹ bó ṣe rí ó dàbí orin kòtò ọ̀run ta ló wo kòtò ọ̀run láyé ìjọ́sí orin tó kọ yẹn dàbí orin kòtò ọ̀run kòtò ọ̀run yẹ yẹ kòtò ọ̀run ó ti rántí kòtò ọ̀run tó ti kọ́lé ìdòwò mọ́ bórin yẹn ṣe rí nìyẹn ìyá Mohbad nìkan ló máa sídìí kan ló máa tàánú gbogbo sídìí yẹn mo lè ṣọlá ta ló tẹ̀ máa ta ló tẹ̀ máa sọ ta ló máa ta ló máa junior ṣó mọ̀ gan bí a tó bá sọ pé àdúrà ọlọ́ba o ó lè jẹ́ gbà yẹn gan làwọn èèyàn máa ra kẹ́sẹ̀tì yẹn ṣórí Mohbad junior tó pè yẹn people will detest you forever ṣó tí ààyè bàtà àbótí ṣúmọ̀ àbótí ṣúmọ̀ aboti ṣúmọ̀ mi lópo ni aboti ń dóhùn mi ni ṣé wọ́n ni ìyá Mohbad ṣú Mohbad lóṣù eh, ṣé wọ́n ni lọ́ṣù wùn mí ló pọ̀ fún ni bí ẹ tó bá pera ẹ ní àdúrà lọ́ba ó ṣeé ṣe kọ́ lọ́hún ṣàánú ẹ̀ ó wá lọ sọ Mohbad Junior ẹ wá ń kọrin kòtò ọ̀hún ẹ wá ń kọrin kòtò ọ̀hún ó sọ pé nǹkan yeah yeah yeah yeah yeah yeah this is Mohbad Junior Mohbad brother Junior this is my friends yeah yeah ṣe fẹ́ gbọ́ ó lè rò bórin ló ń kọ orin kòtò ọ̀run orin Jimoh Aliu ló dàbí mò ń gbọ́ létí mi orin Ọ̀rìṣàbùnmi ṣé wọ́n ti kọ́lé dowó kò ń yé jà kiri àdúgbò orin tọkọ fún kọ́lé dowó kòtò ọ̀run yé yé kòtò ọ̀run wọ̀ wọ̀ bórin yẹn ṣe rí létí àwọn ọmọ aráyé nìyẹn O lè rò bórin tó dùn ló ń kọ ṣùgbọ́n ìkorò ló ń jẹ́ wa ohun táwọn ayé máa gbọ́ tó máa pòṣe ni àdúrà àfi tó bá ṣe dáadáa àfi tó bá bọ́ta tó sọ nǹkan tó rí àfi tó bá bọ́ta tó sọ nǹkan tó rí àdúrà ẹ̀gbọ́n ẹ̀kú tá ẹ̀kú oníwọ̀ Mohbad junior ó wá mú wọn okùn green ó rí bó ṣe rí ni ó dàbí àwọn ọmọlà gíga ń pálí àwọn ọmọlà tó máa ń ṣa garawa tó máa ń ṣa ke pure water tó máa ń ṣagolo lórí àkìtàn lẹ́kọ̀ọ́ àwọn nǹkan tó jọ nìyẹn ìwà àtàwọn ọ̀rẹ́ ẹ̀ ẹ dàbí sardine tó kójọ sínú agolo tó wá tẹ̀ pamọ́ra wọn wúbẹ́ ṣe rí wúbẹ́ ṣe rí ẹ̀yin elébi ìgbà tó yẹ pé gbẹ́jú iná lẹ́yìn ẹ ti pàjẹ́ eku ẹ lè dún bí eku mọ́nu lẹ́yìn ẹyẹ ò lè dún bí ẹyẹ mọ́ ẹ máa máa lé ní agijù ṣẹ́mọ̀ nǹkan tó ń pè lágijù kíyàn.